ká jẹ́ kí ẹni tó mọ̀ nípa ètò ọ̀gbìn kó ṣe alákòóso ètò ọ̀gbìn ká jẹ́ kí ààrẹ kó jẹ́ kí ẹni tó mọ̀ nípa ètò ẹ̀kọ́ kó ṣe alákòóso lórí ètò ẹ̀kọ́ kí ẹni tó mọ̀ nípa ètò ọ̀gbìn kó ṣe alákòóso lórí ètò ọ̀gbìn ẹni tó mọ̀ nípa ètò ìdájọ́ kó ṣe alákòóso nípa ètò ìdájọ́ ẹni tó mọ̀ nípa ètò ìṣúná kó ṣe alákòóso nípa ètò ìṣúná kó jẹ́ kí àkóyawọ́ kó jẹ́ kó wà nínú yíyan àwọn tí ó bá fẹ́ yàn gẹ́gẹ́ bí alákòóso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 bó ṣe bẹ̀rẹ̀ sí í yan àwọn alábàáṣiṣẹ́ papọ̀ rẹ̀ àwọn tí wọ́n bá ṣiṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí í yàn wọ́n tí ó bẹ̀rẹ̀ sí í kéde orúkọ wọn. la fi ní ká mú eléyìí wá láti jẹ́ kí a jẹ́ kí ààrẹ tuntun Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n mọ̀ àwọn nǹkan kankan tó yẹ kí wọ́n ṣe àti àwọn nǹkan kan tó yẹ kí wọ́n mọ̀ ní àmọ̀dájú gẹ́gẹ́ bí Èdùmàrè bó ṣe gbé wọn dé ipò ààrẹ orílẹ̀ Nàìjíríà àti bí wọ́n ṣe bẹ̀rẹ̀ láti máa yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn tí wọ́n jọ tukọ̀ orílẹ̀ Nàìjíríà fún ọdún mẹ́rin míì. lára àwọn tí Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀ Nàìjíríà lára àwọn tí wọ́n ti yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́ papọ̀ wọn tí wọ́n jọ ṣiṣẹ́ láti rí ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìyẹn secretary to the federal government ìyẹn senator George Akume bákan náà wọ́n ti yan ẹni tó jẹ́ abẹnugan lẹ́gbẹ̀mọ asòfin tí ó kógbá wọlé ó ń kógbá wọlé ìyẹn right honourable Fẹ́mi Gbajabiamila gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ àtàwọn ipò tí ààrẹ ní agbára láti yàn láì gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè nàìjíríà lára àwọn tó ní alára àwọn ipò tí ààrẹ ní agbára láti yàn láti rí agbẹnusọ. So ìyẹn spokesperson eh, olórí òṣìṣẹ́ aláàbò fún lọ́fíìsì ààrẹ lágbára láti yàn án láì gbé lọ sí house eh, akọ̀wé ìjọba ó lágbára láti yàn láì gbé lọ sí house ó dẹ̀ lágbára láti yan chief of staff olórí òṣìṣẹ́ láì gbé lọ sí house lára àwọn tí nàìjíríà ọmọ nàìjíríà tí wọ́n ń retí lára nǹkan tí wọ́n ń retí lọ́dọ̀ ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ó ní kí wọ́n bẹ̀rẹ̀ sí yan àwọn alákòóso fún iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan ìyẹn àwọn ministers tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n jẹ́ bí cabinet ẹ̀ tí wọ́n jẹ́ bí cabinet ẹ̀ ṣùgbọ́n ó ní láti ṣe àkíyèsí dáadáa lórí yíyan àwọn mínísítà ìyẹn àwọn alákòóso tí wọ́n bá ṣe papọ̀ tí wọ́n jẹ́ bí kábínẹ̀tì ẹ̀ bí kò bá dáa kó mọ̀ wò ti òṣèlú kó mọ̀ lo òṣèlú ẹlẹ́yàmẹ̀yà kó mọ̀ ṣe ìjọba ẹlẹ́yàmẹ̀yà kó mọ̀ wò tẹ̀sìn kó mọ̀ wò tòṣèlú kó mọ̀ wò ti ọjọ́ orí kó mọ̀ wò ti abáṣe ìbáṣepọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kó wo àti máa ṣe bọ̀ ìyẹn accident kówó ẹ̀ àti máa ṣe bọ̀ àwọn tí yóò bá yàn gẹ́gẹ́ bí ministers tí wọ́n jẹ́ bí alákòóso àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan lórílẹ̀ nàìjíríà àti àwọn àjọ kọ̀ọ̀kan torí pé àti máa ṣe bọ̀ tẹ́ẹ̀ ń wò yẹn ṣe pàtàkì ó ṣe kókó kọ́mọdé fi ẹni tó nímọ̀ tó lẹ́kọ̀ọ́ tó lóye tó nírìírí nípa ètò ọ̀gbìn kó má fi sí ẹ̀ka ètò ọrọ̀ ajé kó má fi ẹni tó ní ìrírí nípa ètò ẹ̀kọ́ kó mọ̀ fi sí ẹ̀ka ti ìmọ̀ ẹ̀rọ kó mọ̀ fi ẹ tó ní nímọ̀ nípa ti ìbáṣepọ̀ àwọn orílẹ̀-èdè kó mọ̀ fi sí ipò kó mọ̀ fi sí kó mọ̀ fi sí alákòóso fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wo sàkún kó wo òye kó wo àti máa ṣe bọ̀ àwọn tó bá fẹ́ yàn sí ipò mínísítà alákòóso kọ̀ọ̀kan fún àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ìyẹn ìgbésẹ̀ tí àwọn ààrẹ tó ti lọ sẹ́yìn àwọn ààrẹ tó ti jẹ sẹ́yìn ara àṣìṣe ìgbésẹ̀ àṣìṣe ìgbésẹ̀ tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń gbé lára àwọn àṣìṣe tí wọ́n máa ń ṣe ó ní bí wọ́n ṣe máa ń mú ẹni tí ò mọ̀ nípa ètò kan tí wọ́n fi ṣe olórí níbi ètò yẹn ká jẹ́ kí ẹni tó mọ̀ nípa ètò ọ̀gbìn kó ṣe alákòóso ètò ọ̀gbìn ká jẹ́ kí ààrẹ Muhammadu Buhari kó jẹ́ kí ẹni tó mọ̀ nípa ètò ẹ̀kọ́ kó ṣe alákòóso lórí ètò ẹ̀kọ́ kí ẹni tó mọ̀ nípa ètò ọ̀gbìn kó ṣe alákòóso lórí ètò ọ̀gbìn ẹni tó mọ̀ nípa ètò ìdájọ́ kó ṣe alákòóso nípa ètò ìdájọ́ ẹni tó mọ̀ nípa ètò ìṣúná kó ṣe alákòóso nípa ètò ìṣúná kó jẹ́ kó dẹ̀ jẹ́ kí kó máa fi yé wọn àwọn tí ó bá yàn kó jẹ́ pé àkóyawọ́ kó jẹ́ kí àkóyawọ́ kó jẹ́ kó wà nínú yíyan àwọn tí ó bá fẹ́ yàn gẹ́gẹ́ bí alákòóso iléeṣẹ́ kọ̀ọ̀kan. kó dẹ̀ má yọ ẹlẹ́ kó má lo ẹlẹ́yàmẹ̀yà torí pé tó wà nílẹ̀ yìí ẹrù tí ó wà lórí ààrẹ Muhammadu Buhari ó ti kúrò ní pé ká máa lo ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà. E tàbí ká fì sí ẹ̀yà kan ju ẹ̀yà kan lọ favoritism and nepotism kí ààrẹ Muhammadu Buhari ààrẹ eh, Bọ́lá Ahmed Tinubu kó yàgò gedegbe kó wò wípé eh, lágbájá ó dáa lọ́nà bíbá yìí kó fi síbẹ̀ tàmẹ̀dò ọ̀nà bíbá yìí ló ti dáa kó fi síbẹ̀ ìyẹn ló lè mú kí àṣeyọrí kó wáyé lásìkò ìjọba ààrẹ Muhammadu Buhari hmm? torí pé a ní láti a ní láti sọ eléyìí kò síbòmíì tá a lè lọ kò sí orílẹ̀-èdè míì ilẹ̀ míì tá a lè pè ní orílẹ̀-èdè wa ju orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí lọ bá a bá rìnrìn àjò tá a lọ sí òkè òkun ibi tá a máa kílèmù náà ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ìdí nìyẹn tí a gbọ́dọ̀ fi wòran tá a fi sọ eléyìí mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ ń gbọ́ wá kẹ́ ẹ bá ní ṣíà fídíò yìí kó lè káàkiri kó lè débi tó yẹ kó dé kó lè dọ́dọ̀ ààrẹ Muhammadu Buhari kí wọ́n lè ríro kí wọ́n lè ríro kí wọ́n lè ríro ẹ jẹ́ ká wo àpẹẹrẹ nígbà ìṣèjọba ẹ̀ẹ́ ààrẹ olùṣègùn ọbásanjọ́ ó lo dr ngozi okonjo-iweala gẹ́gẹ́ bí alákòóso fún ètò ọrọ̀ ajé uh, sorry má bínú ó lò gẹ́gẹ́ bí alákòóso fún ètò ìṣúná finance minister ó lò ó àmọ́ orílẹ̀ nàìjíríà wọ́n dẹ̀ rí ipa ìyá yẹn lásìkò tí ó jẹ́ mínísítà fún ètò ìṣúná lóye nàìjíríà nígbà tó kúrò tó kúrò níjọba ẹni tí ó gba ìjọba lọ́wọ́ rẹ̀ ìyẹn Umar Musa Yar'Adua kò lo màmá Ngozi Okonjo-Iweala kò ló gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìṣúná àríyàtọ̀ pẹ̀lú ẹni tó lò ń gbà yẹn. tó di ìjọba tí kìíní gbàjọba ààrẹ Jonathan ó wò wípé ó wo sàkún ó dẹ̀ wo àti máa ṣe bọ̀ ìyẹn màmá Ngozi Okonjo-Iweala ó bá ránṣẹ́ pé màmá yìí torí pé lọ́gán tí màmá okonjo tó ti fipò mínísítà sílẹ̀ lásìkò ìjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti padà lọ sí ẹnuṣẹ́ rẹ̀ ìyẹn World Bank níbi tí ó ti dipò managing managing director ó ti dìímú ó padà lọ síbẹ̀ ṣùgbọ́n gbà tí Jonathan gbàjọba ó wo sàkún ó wòye ó wà tí máa ṣe bọ̀ ó rí i pé lásìkò tí màmá Ngozi Okonjo-Iweala tí wọ́n wà ní mínísítà fẹ́tò ṣùgbọ́n ó rí i pé màmá yẹn ṣe àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan láti jẹ́ pé kí ètò ìṣúná ètò ọrọ̀ ajé orílẹ̀ nàìjíríà kó dáa kó mẹ́sẹ̀ dúró ó dẹ̀ ránṣẹ́ pé màmá yẹn pé kí màmá yẹn máa padà láti wá di ipò alákòóso fún ètò mú ní eh, Jonathan ló bá tún yan màmá alákòóso fún ètò nínú ìjọba a dẹ̀ rí àwọn ìgbìyànjú àti àwọn ipa tí màmá yẹn kó lásìkò tí ó tún ṣèjọba pẹ̀lú Goodluck Ebele Jonathan nígbà yẹn lára àwọn àṣeyọrí tí màmá yẹn ṣe ọ̀pọ̀ ṣùgbọ́n ìta lè má mẹ́nubà ó ní bí ó ṣe bó ṣe gbé ìgbésẹ̀ bó ṣe ṣe àgbékalẹ̀ ètò láì jẹ́ pé kí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba tí wọ́n ń pawó wọlé kí wọ́n máa lo àkáǹtì kan ṣoṣo láti máa sanwó sí ìyẹn treasury TSA single account TSA treasury single account láti mọ pawó sí nígbà tó dẹ̀ ṣètò yẹn a dẹ̀ rí àárí ipa rẹ̀ torí pé owó tí wọ́n generate gẹ́gẹ́ bí owó tó máa ń sọnù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lo ètò yẹn owó tí wọ́n generate owó tó lórúkọ ni láàrin ọdún mẹ́rin tó fi ṣèjọba nígbà yẹn ohun tá à ń sọ ò ní pé kí ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu kó fi ojúlélẹ̀ kó dẹ̀ lo sàkún kó wòye kó wà tí máa ṣe bọ̀ àwọn tó bá fẹ́ yàn sí ipò alákòóso lórílẹ̀ nàìjíríà nínú ìṣèjọba rẹ̀ kí àyípadà rere kó lè wà yàtọ̀ sí àwọn tó ti ń ṣèjọba sẹ́yìn ìyẹn á ràn ìjọba eh, Bọ́lá Ahmed Tinubu á ràn án lọ́wọ́ gidigidi torí pé tó lórí bá dára tí ààrẹ ààrẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá dára tó bá ní èrò gidi tó bá ní ìran gidi fún orílẹ̀ Nàìjíríà tó bá kó àwọn tí wọn ò ní jẹ́ kí ìran tó ní forí Nàìjíríà ìran tó ní tó bá kó wọn rọra àwọn tí kò ní jẹ́ kí ìran rere yẹn kó wá sí ìmúṣẹ tó bá kó wọn rọra blame ẹ̀ orí ààrẹ náà la máa dàlé lórí hmm? orí ààrẹ náà la máa dàlé lórí ìdí nìyẹn tí ààrẹ mọ ààrẹ Bọ́lá mẹ́ Tinubu tó fi gbọ́dọ̀ farabalẹ̀ kó wo sàkún kó wà tí mọ̀ sí bọ̀ àwọn tí yóò bá yàn gẹ́gẹ́ bí alákòóso àti àwọn olórí iléeṣẹ́ kọ̀ọ̀kan láì lo ẹ̀yàmẹ̀yà láì lo ẹlẹ́sìnmẹ̀sìn láì lo tòṣèlú ṣùgbọ́n kó wà tí máa ṣe bọ̀ ẹnìkọ̀ọ̀kan tó bá fẹ́ lò. a ní ká ṣe léè torí pé orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè ti gbogbo wa ni ilẹ̀ yìí ilẹ̀ ti gbogbo wa ni tó bá dáa àjọ wà ń bẹ̀ náà ni bó dẹ̀ ṣe ń rí yìí náà àjọ wà ń bẹ̀ náà ni dídí gbọ́dọ̀ fi dákẹ́ nìyẹn ìdí gbọ́dọ̀ ṣe kí ni tá a gbọ́dọ̀ fi dákẹ́ nìyẹn torí pé àwọn Yorùbá wọn ní tí ara alẹ́ ẹni bá ń jẹ èkúté onídodo tí a bá tètè pariwo táwa yẹn tèké fún rẹ̀ lóru kò ní jẹ́ ká gbádùn àgbà tí ò sì kẹ́hìn sọ̀rọ̀ ni hmm, ó pẹ́ bóyá yọ kẹtàn sáré ìdí nìyẹn tá a fi ń kígbe tá a fi ń sọ. So ìrànlọ́wọ́ tẹ̀yìn ọmọ ilẹ̀ nàìjíríà náà wá lè ṣe àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórí kíjọba yìí ó lè dáa òun náà ní pé àwọn fídíò tá a bá ti mú wá ẹ máa bá ní ṣíà rẹ̀ ẹ máa bá ní pín kó lè máa dọ́dọ̀ àwọn aláṣẹ àti àwọn alákòóso lórí nàìjíríà kó lè máa dọ́dọ̀ ká lè máa rí wò ká lè máa gbọ́ ká dẹ̀ lè máa mú lò ẹ máa bá ní ṣíà rẹ̀ níwọ̀n ọ̀rọ̀ àbí fídíò tí ó mú ìlọsíwájú tó mú fẹ́ tó mú dàgbàsókè tó mú àyípadà rere wá ni ẹ bá ní ṣíà rẹ ẹ bá ní ṣíà rẹ ẹ bá ní ṣíà rẹ kó lè káàkiri kó lè dọ̀dọ̀ wọn afẹ́kọ́ dọ̀dọ̀ wọn ni kí wọ́n lè gbé yẹ̀wò kí wọ́n lè gbé gbèsè àlè lórí nàìjíríà ọ̀dà nàìjíríà ò ní bàjẹ́ tó bá dáa tán òun ní fi mí ṣàwátì òun ní fìwọ́ tó ń wò mí òun ní fi ọ́ ṣàwátì láṣẹ Èdùmàrè yóò dá lójú mi yóò dá lójú tiẹ̀ náà lágbára ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ má gbàgbé o ẹ bá ní ṣíà rẹ̀ ẹ bá ní fi ránṣẹ́ ẹ bá ní pín in ó lè dọ́dọ̀ wọn. Tajudeen olówó òkèlè orúkọ tèmi láti iléeṣẹ́ Ọ̀tà Sánsán rédíò TV ẹ ṣé o àdúpẹ́.